lọ́jọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti sáré àdópin aré àtàtìjì ìyá àdópin ìyá o àti sunsun àti kàn ògiri ó má ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni. ilé òní gbóná kárí kú omi kárí. Let me go. ó me kẹ́yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀. ẹni mú fẹ́ràn ẹni ẹni bá ṣàìsàn kò ní yóò lè mọ iye àtàfíà tí a bá ṣaláìní ká tó wálé a ó mọ bàbá ń fojoojúmọ́ jẹun ata ó nípa fún Yorùbá kì ṣe ọmọ òdòdó wà bàbá mi ò gàgàgà kì ṣe lébè lẹ́yìn àṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. rẹ ọmọ yìí ká rẹ wẹ̀yìn ègbì tí yìí pé o. gbóhùn ayọ̀dẹ òdúdú ayọ̀ ẹ̀yìn ọ̀ṣun ẹ yìí pé o. gbóhùn ìjẹ̀bú ọmọ àlá rẹ ẹ̀yìn ẹ̀ ọmọ lè ṣá. kàlejò mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba tó dá mi ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo òun ni ọba tó ba lórí ohun gbogbo àti tí mí àti tí ò mí elédùmarè ló ba lórí gbogbo wọn o elédùmarè náà ló wá fún mi ní àyè lónìí ló tún ṣẹ̀mí mi kù kí n tó máa lọ mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé pé jumat mubarak mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá tí ò tí ì jẹ́ kí wọ́n torí mi kọlẹ̀ sùn ayé ò tí ì torí mi gbé dígà ìwọ náà dúpẹ́ tiẹ̀ tinú tiẹ̀ náà bá dùnpọ̀ dòní. mo wá kí ládéládé mo kí lóyè lóyè mo kí ọba mo kí jòyè mo kí gbogbo ọba aládé ilẹ̀ yorùbá pátápátá mo sì ṣe ládùúà wípé adé á lórí o bàtà á pẹ́ lẹ́sẹ̀ èjìgbà ọ̀lẹ̀kẹ̀ á pẹ́ lọ́rùn ẹ̀sìn ọba dòkópẹ́ ìrùkẹ̀rẹ̀ ẹ̀yìn bàbá yìí yóò pẹ́ lọ́wọ́ ọ̀pá àṣẹ yín ó dàbẹ̀rẹ̀ lágbára olódùmarè ọba òkè o wá rí gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá gbàgede mọ̀ káàkiri gbogbo ayé gbogbo yín ni mo mà lù lọ́gọ̀ ẹnu gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nàìjíríà gbogbo yín ni mo kí o ẹ̀yin tẹ́ ẹ wà ní african countries tó kù mo kí gbogbo yín ẹ̀yin tẹ́ ẹ wà ní europe mi ò gbàgbé yín ẹ̀yin tẹ́ ẹ wà lamẹ́ríkà mi ò gbàgbé yín o ẹ̀yin tẹ́ ẹ wà káàkiri the whole world asia ni canada ni àti káàkiri àgbáyé gbogbo yín náà ni mo kí mo kí yín káàbọ̀ sórí ètò yìí ètò bàbá gbàgede ìmọ̀ <laughs> ẹ jẹ́ àjọ gbé agbada tòní kaná ṣùgbọ́n kí ẹni tó máa bá ètò tòní lọ ẹ jẹ́ kí n rọ̀ wá o fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí ẹ bá wa tẹ̀ ẹ̀ ẹ kílìkì lé lórí kẹ́yìn náà dára wa bákan náà ni pé ẹ wo àmì aago notification bell ni wọ́n ń pe aago yìí tẹ́ ẹ bá ti tẹ̀ gbogbo ìgbà tí n bá ti ṣe fídíò síta kedere báyìí lẹ́ẹ̀ wò mí wọ́n á gbé notification wá fún yín wípé bàbá gbàgede mọ̀ ó tún ti ju fídíò kan síta o yàtọ̀ fẹ́lẹ̀ yìí lágbára ọlọ́run láti october second oríṣiríṣi lẹ́ẹ̀ máa rí wò nínú ṣánẹ́ẹ̀lì tá a wà yìí nítorí pé lágbára ọlọ́run ọba àti di full blown television station láti october second a máa bẹ̀rẹ̀ sí ní ṣánẹ́ẹ̀lì wa àwọn iṣẹ́ méjọ iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ lágbára ọlọ́run lè ní sọ́la yóò parí a sì ṣí channel náà ní ọjọ́ sátidé ní ọjọ́ mẹ́sàn-án lónìí oríṣiríṣi ètò ni ó máa gorí ni ó máa gorí gbá ẹ máa wo ètò irú tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí láti ọ̀dọ̀ èmi bàbá gbàgede ẹ máa wo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan bíi ẹ̀mẹ́rin aṣọ ti fẹ̀rẹ̀ tàmọ́júmọ́ aṣọ tọ̀sán bíi aago méjìlá aṣọ kí ló ṣẹlẹ̀ fún yín gbà tó bá dìrọ̀lẹ́ àsọsùn náà gbà tẹ́ ẹ bá fẹ́ lọ sùn gbogbo tó ṣẹlẹ̀ lójúmọ́ kan látọ̀ sọ fún yín ìròyìn ń lọ ètò ìdárayá ń lọ àṣà àti ṣe ìtànṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá àti ètò ìlera ṣé Yorùbá ní ìlera lògùn ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yìí la ti kó pọ̀ lẹ́lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ẹni bí ẹni ọ̀tọ̀kùlú èèyàn bí èèyàn lọ́balọ́ba ládéládé gbogbo wọn náà láàmà tó fọ̀rọ̀ wá lẹ́nu wò nínú ṣánẹ́ẹ̀lì wa kan náà yìí ni ẹ rí i pé gbọ́ngbọ́n ti gbọ́n sí <laughs> gbọ́ngbọ́n ti kán sí ṣánẹ́ẹ̀lì yìí ló ṣe yẹ kí wọn náà darapọ̀ lẹ́nìí kó o lè jẹ́ series of programs tá a ti lay down tá a máa máa air láti ọjọ́ sátidé tí ń bọ̀ lọ lágbára ọlọ́run kì í ṣe sátidé ọ̀la yìí o àmọ́ sátọ̀dé ìjọ mẹ́sàn-án tí ń ṣe on the second ìjọ náà láṣì ṣánẹ́ẹ̀lì wa tuntun ẹ má jẹ́ kí a sọ iléyá ká má sọ dìlépẹ́ lónìí lágbára ọlọ́run adájọ́ ọjọ́ pé adóṣù oṣù kò àdá ọdún ọdún pé o òní náà ni ọjọ́ tí ninas dá òní náà ni búbù president wa ó ti yé wa <laughs> òní ni ó máa ṣe òní ní ọjọ́ kan ní United Nations president America ti ṣe tiẹ̀ kọjá president Asia country kan náà ti ṣe yóò kan president Buhari lónìí àwọn niners sì sọ pé wọ́n ní èní lè ní jẹ́ o ẹni abẹ lọ́wẹ̀ wọ́n sì nídìí èní náà lápàyà lákàrà sí gbogbo ìgbépa ìpani ìfìyàjẹni tí ó ti ń ṣẹlẹ̀ nílùú nàìjíríà wọ́n lè ní làwọn ò bùn gbogbo ayé gbọ́ wọ́n ní kò no going back lọ̀rọ̀ yìí lè ní niners ní dandan ìwọ́de tèmi special ni torí pé àwọn fẹ́ fi hàn gbogbo ayé wípé ìkọjá àyè gbá ní tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà láti wá kantanti niners náà plan kalẹ̀ <laughs> mo sọ fún wa pé ntẹ̀yìn ọmọ yorùbá tẹ̀ ṣe rálì lamẹ́ríkà ntẹ̀ yìí ń gan gidi kódà ó ìjọba wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣèkì ẹ̀rù tí ń bà wọ́n báyìí ìdí ni pé níjẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ó ń fọ́ etí àwọn tí wọ́n ń ṣe rálì ni níbi tó ka lára dé ṣé ẹ rántí kéèsì Orúbebè níjọ́ kìíní àná nígbà tí wọ́n ń ka ìbò tóòrùbebè rí pé ibi tí bò yìí ń lọ yìí ó mà dàbí pé búbù ti wọlé ṣé ẹ rántí infatuation tó ṣe ń gbà yẹn kò lè control ara ẹ̀ mọ́ ó bọ́ síwájú INEC ó kù kó fa ìwé INEC ya irú tó ṣe ń gbà yẹn náà ló ń ṣe àwọn tó tẹ̀lé búbù wá lọ́tẹ̀ yìí wọ́n fún àwọn èèyàn ní one fifty dollar wọ́n ní kí wọ́n máa sọ pé nàìjíríà kò sí wàhálà àmọ́ at the end of the day wọ́n rí i pé kò tó work ó wá ká wọn lára wọ́n wá sọ́dà gidi gan mo wo fídíò yẹn ó tọ́ọ̀chì mi pé ọ̀rọ̀ ti dà báyìí ni pẹ̀lú súùtù lọ́rùn tó tún jẹ́ tó tún jẹ́ representative ẹni tó tẹ̀lé tó jẹ́ convoy Mr Bubu tóun náà tó wá dé tó wá ń gbà àwọn èèyàn létí kó tiẹ̀ kí ẹ̀ kó wo pé bóyá kámẹ́rà ń gbé òun ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu yìí tí mò ń sọ bóyá kò yé yín ẹ jẹ́ á wò mò ń padà bọ̀. má fọ ọkàn má fọ ọkàn. wèrè ní ẹnu wèrè ní ẹnu wèrè ní ẹnu. ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà ọ́fíìsà. You can't, you, She's a lady. You can't just talk to her anyhow. You, you, can't, you can't just talk to her anyhow, okay? You can't just talk to her anyhow, okay? Don't touch him, but you can't talk to her anyhow. You can't talk to her anyhow. These people. I have ẹ mú ẹni tẹ́ ń bá orí ni ṣé kí n ṣe ID fún mi ni ó máa yà yín lẹ́nu. ID ID olóoru o. ṣe hustle. padà kò yà yín lẹ́nu àtò bẹ́ẹ̀mi náà ṣe ríre o mo kàn wó pé àkí ló ń ṣẹlẹ̀ kẹ̀ ọkùnrin mà ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ dọ̀rọ̀ lẹ́sẹ̀dẹ̀ ìyẹn tó wá kéré ẹ̀yin tẹ̀ ń ṣe rally ah tí bá ní kí n ṣe àdúrà fún yín bóyá ọlọ́run má jẹ́ ń ṣépè mọ́ torí ẹ ń ṣe nǹkan kan tó ń yà mí lẹ́nu àwọn ọmọ nàìjíríà bá tún lọ gbé mọ́tò kan wá ibi ìmọ̀bi tí wọ́n ti rírú mọ́tò náà o tẹlifíṣàn lágbàǹgbà tó jẹ́ tèmi bá débẹ̀ máa tó yìí times ten wọ́n wá bẹ̀rẹ̀ sí ní híà gbogbo aburú tí búbú àtàwọn ìjọba ẹ̀ ti ṣe lóríṣiríṣi ẹjọ́ báwo lèèyàn ṣe fẹ́ dìnnà ìyẹn níwájú un tẹ́yìn bá ní tọ́jọ́ yorùbá ní tọ́mọ bá gbọ́gbọ́ kúkú nínú òjò nínú ẹ̀rùn rádà ìyá ẹnu àti ìgbọ́mọ kúkú sísin sípadò báwọn bá láwọn ọmọ yàn fún ní one one fifty dollar kí wọ́n wá kanta gbogbo wàhálà wọn àwọn yorùbá náà láwọn náà nígbà làwọn náà bá bẹ̀ sí ní bóríṣiríṣi yọ wọ́n mà tún gbé mọ́tò kan jáde tèmi ò rírí láyé tèmi mọ́tò yìí bá bẹ̀ sí ní display lóríṣiríṣi gbogbo aburú tí wọ́n ti dánwò gbogbo àwọn èèyàn tí wọ́n pa nílùú nàìjíríà tí wọ́n bá deny tàwọn tí wọ́n ń gbé placard tí wọ́n sọ pé rọ́ni ibi tí wọ́n á ti fẹ́ deny fídíò nígbàgbàrà tí gbogbo ayé wò yìí kò yé mi ẹ jẹ́ á wo fídíò yẹn mò ń padà bọ̀ yàtọ̀ fún yẹn ọmọkùnrin kan wá wà tó bá sọ pé èèyàn wà consistency ó dẹ̀ ní resilience èèyàn tó jẹ́ kó dúró ṣinṣin kò ṣetán láti mì ni láti jọ́ yìí mo ti ń ṣọ́ ọmọkùnrin yẹn ó mú lómi ó mú lára ó ń jàtí takuntakun fikafika ń ṣe ni mi mọ orúkọ ẹ̀ mo fẹ́ ká wo gbogbo àti mọ́tò tí wọ́n gbé wá àti ìjà fitafita ọmọkùnrin mò ń bọ̀ náà. Nigeria is about to snap. Do not allow Nigeria to snap, okay? We want referendum in Nigeria. President Joe Biden, Buhari is a terrorist. Buhari is a terrorist. We want 1999 constitution to come down. 1999 constitution is nepotic in nature. Buhari is a terrorist commander. Nigeria occupies the third position on global terrorist index presently. After Afghanistan, After Iraq, Nigeria is next. Please do not let Nigeria snap. President Joe Biden, the world leaders, New York, all the world leaders, we call it upon you. Nigeria, we want referendum. United Nations, we need you to send peacekeeping forces to Nigeria. Nigeria is about to snap. Nigeria has over 210 million population. The world will not be, the world will not be able to contain the refugee that is going to spill out of Nigeria. Nigeria is about to snap. Nigeria is about to snap. Nigeria is about to go to civil war. Nigeria is about to snap. We're calling on the good people of the world. We're calling on the world leader. The Buhari of Nigeria is a terrorist commander. Nigeria is the third position on global terrorism index. Thank you to United States of America security and law enforcement. Thank you to good people, NYPD officers of New York, for keeping United States of America safe, for keeping New York safe. We thank you, we like you, we love you. We say God bless you and your family. Please continue to keep America safe. I wish I can say the same of my motherland, Nigeria. I am originally from Nigeria, born and bred in Nigeria, and a naturalized America. I wish Nigeria is as safe as America. But no thanks to Buhari. Buhari is a terrorist is a terrorist, is the patron of three major terrorists in the world, being the Taliban, Miyeti Allah, as well as Boko Haram in Nigeria, terrorizing, oppressing, victimizing, and terrorizing the people of the South. Where are those pictures? Let me show people this picture. These are human being heads. Where is the picture that show the heads of human beings? These are real humans that have been terrorized, oppressed, and suppressed in Nigeria. World leaders, listen to us. We want referendum in Nigeria. 1999 constitution is a fraud. 1914 amalgamation in Nigeria has expired. 1914 amalgamation in Nigeria. This is the handiwork of Muhammadu Buhari Kismet. These are real heads of human beings that have been severed. We are calling on sanctions against the Nigerian government now. We call on the world sanction to sanction the federal government of Nigeria and stop giving them loans stop giving them arms and ammunition. They turning against the people of Nigeria, the indigenous people of Nigeria, the Fulani people of Nigeria. They want to grab the land from which the southern people of Nigeria. These are real human being heads that are being cut up. These are young men and women in their prime. Can you see the world? The world, can you see what is going on? This is what is going on in Nigeria. These are real heads of real human people. Now, America sent intel to Buhari government of Nigeria that he has federal officials that are terrorist commander in his government. Buhari will not make any action. He will not take any action. He will not make any move. We're calling on the world leaders gathered today at the 76th United Nations General Assembly to send peacekeeping forces to Nigeria. Where is the picture of the peacekeeping forces? The picture of the peacekeeping forces. Oh my God. oh, hello, madam. madam. Oh, hello, we want peacekeeping forces to be sent to Nigeria. Oh, oh okay? Oh, 1999 Constitution is a fraudulent document. 1999 Constitution is a fraud. We need to bring 1999 Constitution down. It is nepotic in nature. It is favor it only favors the Fulani North. Buhari is a terrorist. Buhari is a terrorist. We need the world to declare Miyetti Allah Group as a terrorist organization. Boko Haram is a terrorist organization few weeks ago, Afghanistan was run down by Taliban terrorists. Buhari is the commander of terrorist organization. It is a known fact. This is an open secret. We want the world, we want the world to see to the affairs that is going on in Nigeria. Nigeria is about to snap. Nigeria has over 210, 210 million population. Nigeria is about to snap. Nigeria is about to snap. We're calling on the world leaders not to make Nigeria snap. Million on record, We're calling on the United Nations million to act fast and act now, to get up, to live up to their responsibility. We're calling on the United Nations to bring referendum to Nigeria. Send peacekeeping forces to Nigeria. We want to make Nigeria's South people safe. As can you tell? Can you tell the world? Western education is a sin in Nigeria. Western education is a sin in Nigeria. Western education is that's, a sin that's in Nigeria. What, that's what the indigenous people of Nigeria I'm calling for referendum, ma'am. The indigenous... We're calling on the world leaders and the United Nations to bring referendum to Nigerians now. We want the world to impose sanctions on Nigerian government. We want the world to stop giving loans to Nigerian government. We want United States of America, Canada, Great Britain, France, China and the Chinese government to stop the sales of arms to Nigerian government under terrorist Buhari because he give this arms. Eh, ládùúrú gbogbo preparation yìí ẹ̀rù ti ń bà wọ́n búbù mo wá ní breaking news kan fún wa tá a bá ti gbọ́ ẹ̀yin tí ẹ fẹ́ ṣe rálì yìí ẹ múra o nítorí pé n tẹ́ fẹ́ ṣe lénìí mo fọlọ́n búra àwọn arábí ti mọ̀ ẹ̀rù sì ń bà wọ́n torí pé ah, blow ló jẹ́ bí ká sọ pé èèyàn wọ gloves ó wá bẹ̀rẹ̀ sí ní túyàn kan lẹ́sẹ̀ tí ò tí ò mọbo lòun lè gbé gbà mọ́ òun náà ní tẹ́ ń ṣe ti gbogbo ayé ń wò yìí nǹkan kan tún ti ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ṣe bí one one fifty ni wọ́n fún àwọn èèyàn ń jọ yẹn pé kí wọ́n fi three hours lásán gbé placard ní tán ṣe yìí wọ́n ti wá rí i pé èèyàn ò ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti mọ̀ pé lẹ́nìí ọmọ Yorùbá ti ṣetán lẹ́nìí láti wá tún ṣe rálì tèmi tó jẹ́ pé special ni àrà ọ̀tọ̀ ni ẹ wá mọ̀ tán ṣe <laughs> wọ́n ti lọ kó àwọn black Americans tí wọ́n jẹ́ pure black wọ́n ti lọ kó wọn jọ àtàwọn ọmọ Nàìjíríà ọmọ àlè míì tí wọ́n wà lamẹ́ríkà five five hundred dollars ni wọ́n promise wọn báyìí five five hundred dollars ni wọ́n fẹ́ ná lẹ́nìí nìkan láti fi kanta ẹ̀yìn tẹ́ fẹ́ ṣe rálì lẹ́nìí tó gbogbo measures tẹ bá lè put in place fún tèmi mo fẹ́ rí ní tẹ́ fẹ́ ṣe ẹ prepare irú tẹ ṣe jọ yẹn tẹ kanta wọn torí pé ìyà yìí ti pọ̀ jù nàìjíríà fọmọ yorùbá ìyà is too ìyà yẹn ti pọ̀ jù too much five hundred eh, dollars ni wọ́n tún fẹ́ fáwọn tèmi o wọ́n ti ń plan ní already wọ́n ti paná ẹ̀tàn látànà wọ́n máa fún wọn five hundred ṣùgbọ́n àwọn Niners náà gbogbo wọn eh, director of eh, public communications wọn Mr. Maxwell Adeleye eh, ó láwọn dúró tán o bẹ́ẹ̀ náà ni bàbá Bánjí Akíntóyè wọ́n láwọn dúró tán tí wọ́n bá gbọ̀nà ẹ̀bùrú wọ́n láwọn náà àwọn náà gbọ̀nà ẹ̀bùrú yọ sí wọn tí wọ́n bá sì gbà gbangba wọ́n láwọn náà gbà gbangba èní lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀ gbogbo wàhálà wa látọdún yìí èní la fẹ́ jẹ́ kó níyànjú yóò sì níyànjú lágbára ọlọ́run elédùn ọba òkè ní àná wọ́n intaviu ọ̀gbẹ́ni malami tolóhùn san senior advocate of Nigeria olórí àwọn asòfin nílùú Nàìjíríà wọ́n bí léèrè béèrè lánàá lórí ọ̀rọ̀ èkìníná orí ọ̀rọ̀ gbogbo owó tí wọ́n ń gbà gbogbo owó tí wọ́n ń gbà padà lọ́wọ́ àwọn tí wọ́n jówó kó Nàìjíríà wọ́n bi wọ́n pé kí náà fowó ọ̀hún ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé orí ọ̀rọ̀ Ìgbòho tí wọ́n dájọ́ wípé twenty bílíọ̀nù dandan mà ní kíjọba san fún Ìgbòho wọ́n bi Màlàmí léèrè pé kí ni ó ṣe sí i <laughs> Màlàmí mà dáhùn gbogbo àwọn ìbéèrè yìí ó yà mí lẹ́nu pátápátá àwọn ọ̀dáhùn tí Màlàmí mú wá lára ẹ̀ ni wípé ti Ìgbòho tẹ́ ẹ sọ nì ó ní ṣé wọ́n mọ̀ pé kóòtù tó dájọ́ yẹn ó ló dájọ́ àwọn náà dẹ̀ láṣẹ àwọn náà ní àṣẹ àwọn náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin kí làwọn ẹ̀tọ́ tó làwọn ní ó lákọ̀ọ́kọ́ ná àwọn fẹ́ dìtámì pé ǹjẹ́ ilé ẹjọ́ yẹn fúnra ara ẹ̀ ǹjọ́ láṣẹ láti dárú ẹjọ́ yẹn ná they want to determine the the jurisdictions of the court pé ṣé kóòtù yẹn ṣó ní àṣẹ ṣó qualify láti ẹ̀ ti adjudicate case yẹn láti ẹ̀ ti gbẹ́jọ́ yẹn rárá wọ́n láwọn àwọn ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti dìtámì ẹ̀ of which tó bá jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ àwọn awáṣù kóòtù yẹn pé kó káńsù àṣẹ tó pa yẹn ení nìyẹn ó lẹ́lẹ́ẹ̀kejì ọ̀nà táwọn tún fẹ́ gbà ò ní wípé káwọn lọ àpíìlì eh, ìdájọ́ yẹn ní appeal court sódi méjì ó lẹ́lẹ́ẹ̀kẹta ọ̀nà táwọn tún fẹ́ gbà ni pé àwọn ṣẹ̀ṣẹ̀ ó possible fáwọn lábẹ́ òfin káwọn tún ṣẹ̀ṣẹ̀ wá gbé òfin míì dìde káwọn ṣẹ̀ gbé ẹjọ́ míì dìde táwọn máa fi mú Ìgbòho ó <laughs> láwọn ṣẹ̀ṣẹ̀ máa mú ẹ̀sùn míì dìde táwọn máa kà sí Ìgbòho lẹ́sẹ̀ ó lálàkọ̀ọ́kọ́ gbogbo evidences tí lọ́ọ̀yà ẹ̀ tí lọ́ọ̀yà Ìgbòho mú wá just uh, barrister Aliu tó mú wá sí kóòtù tí adájọ́ ìdájọ́ lé lórí ó ní kò sẹ́sẹ̀ ó ní kò lẹ́sẹ̀ lẹ̀ ó lákọ̀ọ́kọ́ ni pé kí ni assurance kí ni àmì ìdánilójú wípé ilé Ìgbòho ni wọ́n ṣò nínú nínú nínú fídíò táwọn wò ó lẹ́lẹ́ẹ̀kejì ni pé kí ló fi dá wọn lójú pé ẹ̀jẹ̀ tí wọ́n fi hàn yẹn kí ló fi dá wọn lójú pé ẹ̀jẹ̀ èèyàn ni kì í ṣẹ̀jẹ̀ ológbò tí wọ́n pa síbẹ̀ <laughs> ah! ibi tá a bára wa rè nílùú yìí ó ní kí làmì ìdájú wípé kì í ṣe ẹ̀jẹ̀ pẹ́jẹ̀ èèyàn ni pé kí ló dé kí làmì ìdájú pé kì í ṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ológbò ó nítorí ẹ̀ gbogbo àwọn gbogbo àwọn àwọn evidences táwọn ní àwọn máa káṣù gbogbo ìdájọ́ yẹn ibi tí wọ́n dúró dè ló sọ yìí o ibi tí wọ́n dúró sí ní Màlàmí sọ yìí lẹ́ẹ̀ṣẹ́ gbọ́ nǹkan kan látijọ́ ìlẹ́nu ìjọba wípé n táwọn fẹ́ ṣe rèé àbí n táwọn ríre lórí ìdájọ́ yẹn lẹ́yìn pé DSS jáde lẹ́ẹ̀kan pé àwọn ọmọkàn dájọ́ kankan nísìnyí wọ́n ti mọ̀ wọ́n ti fún wọ́n ti deliver judgement fún wọn because tádájọ́ bá dájọ́ tán wọ́n tún gbọ́dọ̀ fún ẹni tó ní ẹjọ́ yẹn ní copy of the judgment wọ́n ti wá lọ sáàfù wọn ní copy wọ́n ti rí àrídájú pé lóòótọ́ náà dájọ́ lóòótọ́ ni wọ́n láwọn jẹ̀bi lóòótọ́ ni wọ́n láwọn hùwà bí ẹranko lóòótọ́ ni wọ́n láwọn hùwà bí ẹni tí ò ní làákàyè lóòótọ́ ni wọ́n láwọn hùwà bíi pé ọ̀dọ́mọdé làwọn pé wọ́n tiẹ̀ train àwọn rárá nínú DSS wọ́n ti rí ìdájọ́ yẹn ṣùgbọ́n ibi tí wọ́n wá dúró lé lórí sìn òun la gbọ́ tí màlàmí sọ yìí níta yìí o yorùbá ní ẹnu onípọ̀n láti ẹnu oníkàn láti ń gbọ́ ọ̀hún ẹ̀jẹ̀ á gbọ́ gangan lẹ́nu màlàmí àwọn tí mo sọ yìí kágbọ́n tí màlàmí náà sọ fúnra ara ẹ̀ bó ti ṣe sọ gan torí pọ̀ ẹnu ẹ̀ lọ́rọ̀ tí lè dùn tòró òun lọ lọ́rọ̀ mò ń padà bọ̀. Recovering and repatriating Nigeria's assets? Well, um, we have multiple assets that we are pursuing internationally, inclusive of the United States of America. And in that respect and direction, we have some other associated bilaterals. I hope to travel to DC by tomorrow, all uh, in an attempt to see what we can do in terms of uh, recovery of associated assets. But one good thing about the, United, the UNGA, United Nations General Assembly, is the fact that Nigeria as a nation, we are trying as much as possible to see what we can do in terms of um, building consensus, consensus associated with making things easy for uh, claiming for, or indeed recovery of the looted assets internationally. We are building consensus in terms of driving resolutions and the processes and procedures associated with asset recovery. So while we are pursuing the recovery of the assets in their own right, we are equally trying as much as possible to see what we can do in terms of building consensus around making the process of recovery of looted assets easier locally and internationally. Well, um, associated uh, recoveries, uh, recoveries associated with looted asset is one of it. And uh, in that direction, what I'm trying to say in essence is that uh, as far as um, the General Assembly is concerned, we are trying to uh, kind of um, gather international momentum associated with the processes and procedure in terms of making things easier for, for, for uh, countries to recover assets with ease. So we are trying to create a consensus building towards the processes, towards the procedure, and towards a common understanding of how we can work together in making things easier in recovery sense. how much have you been able to recover and uh, taken back home so far, and how much are we looking at going forward? Well, uh, in terms of recovery, as you could ri rightly remember, at a point we recovered over 322,000, uh, uh, 322 million US dollars from Swiss. That was around 2017. And then at around 2020, we equally recovered around 311 million US dollars uh, from um, United States of America. And uh, we have equally tried again to recover, I think, around 78 million pounds from United from UK associated with uh, Malabu OPL 245, and we are uh, making some um, insignificant recoveries as well. But as far as the meeting I intend to attend in uh, Washington, D.C. by tomorrow is concerned, we are looking at the possibility of recovering further 200 million pounds, among others. But then that does not mean to say that there are no other associated assets being pursued in the international, um, I mean, uh, in terms of um, some other countries of the world, inclusive of Ireland and uh, some other countries. We are pursuing a lot of assets across the globe and we intend very soon to equally, we are coordinating a further meeting relating to huge recovery in UK associated with certain personalities, but then I would like to give further disclosure and respect there, there too, taking into consideration the need not to be preemptive as far as um, our strategies are concerned. highly expected into the economy, to, I mean, to shore up things economically uh, and otherwise. So how do you think, can you just reassure Nigerians about this? Well, I think the assurances are on the ground. The assurances associated with the fact that the $322 million earlier on recovered were what was indeed deployed in the social investment program of the federal government, program that affects the four, program that was intended to empower people particularly as it relates to end power uh, and associated programs, inclusive of trader money, inclusive of associated programs that have to school feeding programs as well. So in terms of touching the lives of the Nigerians, uh, I think that 322 million naira impacted positively. And then if you are talking of the infrastructure as well, the fact that the 311 that was subsequently 311 million dollars that was subsequently recovered from Switzerland uh, was indeed deployed in Kano uh, uh, Abuja Kano Highway, uh, Lagos Ibadan Highway, second Niger Bridge, is a testimony to the fact that these monies being recovered at the instance of the federal government are indeed effectively and efficiently being, being utilized for the development of the nation, for the develop, for supporting the poor, and indeed uh, bringing about uh, changes in terms of poverty eradication as a program of the federal government. So I think we are doing wonderfully well, well in terms of deploying uh, recovery of the uh, looted assets and deploying same in projects that impact positively on the lives of the people. Recently you talked about arrests made of those allegedly financing terrorist activities in the country. Do you know the number of those in detention and the nature of the high-profile Nigerians? Well, as far as that issue of um, uh, that issue of terrorist financing is concerned, it's a work in progress. And uh, indeed, I would like to be preemptive both in terms of investigation. But one thing I can say for sure is arising from such arrests, the terrorist funding and financing has indeed um, been crippled substantially and that eventually translated to some impro major improvements being recorded as far as uh, crippling the strength of um, terrorists is concerned within the nation. You can see visibly that we are indeed witnessing tremendous successes associated with the Boko Haram, which uh, translate to significant dissemination uh, of the Boko Haram terrorists. They have been decimated to a larger extent, to a larger degree. You can see what is unfolding as far as um, the Northwest um, bandits uh, I mean, banditry activities are concerned as well. They are as well being decimated to a larger extent, to a larger degree. All these are indeed the effect of, the, uh, of um, the effect of what we have done. We have succeeded in doing in terms of identifying the uh, blocking, sorry, in terms of blocking the terrorist financing and funding. So as far as that aspect is concerned, we have succeeded, one, in identifying those that are responsible for funding, two, blocking the leakages associated with funding, and then three, embarking on aggressive investigation that is indeed uh, impacting positively in terms of the fight against uh, terrorism. So, but then the fact, the truth of the matter is that investigation is ongoing, is advancing, and for the purpose of investigation, I would like to be preemptive in terms of making disclosures that will have the effect of undermining the successes we are recording as far as um, uh, investigation is concerned. But one thing I can tell you for sure that whatever we do in terms of detention, in terms of arrest, is indeed backed by judicial process. We have indeed acquired, I mean, obtained legitimate court orders taking into consideration what we have presented before the court. Uh, the court eventually exercised its discretion in terms of granting orders that we can have them in custody pending the conclusion of investigation which investigation in essence is indeed uh, deeply taking place and uh, we are making a lot of successes and recording a lot of uh, progress in the direction of investigation. You rightly know, uh, obedient to court orders and uh, court judgments. But then you have to understand within the context of such obedience that there are associated rights and interests that are vested in the federal government, inclusive of right of appealing against a judgment, inclusive of right to, set, uh, to uh, file an application for setting aside the purported judgment and order, and indeed inclusive of the possibility of filing a fresh action if indeed the jurisdiction of the court that was alleged to have indeed handed down that judgment is in issue. So we are doing the needful in terms of looking at the law as it exists and then working within the context of the law in ensuring that justice is done as far as the contending uh, issues between the parties are concerned. Finally, sir, you've been relating with President Muhammad Buhari for a very long time. What do you think Nigerians do not know about him regarding his forthrightness, uprightness, and incorruptibility? Well, as far as the president is concerned, a single perhaps sentence that can characterize him and his person is that of transparency and accountability. You cannot find the president in any way being compromised as far as transparency, accountability, processes and procedures are concerned. So he is a man of process, he is a man of procedure, he is transparent, he is accountable. That I think can characterize the personality of the president very well, taking into consideration his general disposition as far as issues are concerned, both governance, administrative and otherwise. You can never find him operating in breach as far as processes are concerned, as far as procedure is concerned, as far as transparency is concerned, as far as accountability is concerned. So he is an embodiment of transparency, an embodiment of accountability, and in fact, uh, above all, an embodiment of integrity that has been acknowledged locally and internationally. As far as the court judicial system is concerned, is a status quo that as at the time the parties approached the court, it was the Federal Revenue Service that was indeed collecting the uh, value-added tax. So with that in mind, uh, the federal government has succeeded in obtaining an order that establishes the sustenance of the status quo, which status quo is that the Federal Revenue Service should continue the collection pending the determination of the court and uh, pending the determination of the cases that are instituted by states, particularly the River State government and the Lagos State government. And uh, the cases are being determined by the court. But one thing of interest is the fact that um, the federal government had indeed taken cognizance of the fact that um, uh, where there exists a dispute between state and the federal government, it is the Supreme Court that should naturally uh, ha have the jurisdiction uh, to, to, determine the dispute between a state and the federation. And we are taking steps to consider the possibility of instituting an action before the Supreme Court for the purpose of having this matter determined once and for all. Thank you. Thank you. Thank you very much. Thank you. Oh, <laughs> ẹ máa káàbọ̀ padà ẹ máa làmílẹ̀ gbọ́ tí ń tu lẹ́nu tí gbogbo yín náà dẹ̀ rí ó ní tó bá sọ pé ìjọba tó dáa jù ó búbù ní the best gbogbo yẹn ò tiẹ̀ pè mí àmọ́ gbogbo ohun tó ń sọ pé àwọn máa ṣe yìí lórí ọ̀rọ̀ Ìgbòho à ń retí kí wọ́n ṣe kárí o wọ́n mọ̀ pé àwọn ti lose ṣé mọ̀ pé tí wọ́n bá bẹ́ ẹni tẹ́ ń bẹ́ lórí tó tún ń jẹnu wújẹ́ ni èmi ò mọ tó tún kù tó fẹ́ sọ o. Yorùbá ní tí ẹ̀gún bá débi hùn ó ti ṣetán láti yọkú òní nígbà tí ìyá ọmọ Yorùbá ń dópin bọ̀ gẹ́gẹ́ bí orin tí mo play yìí orin bàbá Ògúndé tó lọ́jọ́ ayọ̀ ti súnmọ́lé torí pé ọjọ́ ayọ̀ Yorùbá súnmọ́lé òun náà la ṣe ń gbọ́n tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀gún yẹn ti ń débi hùn ó sì máa yọ lágbára Ọlọ́run ó di dandan kó yọ àsìkò tí ó yọ la wà yìí ọ̀nà tí ó sì bá yọ náà la wà yìí ṣe báwọn ti niners ń pa tiwọn ń pa tu tiwọn ní Amẹ́ríkà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ń pa tiwọn ń bí ẹ jẹ́ kí méjèèjì jọ máa pàdé ọkùnrin ti ń tàtọ̀rẹ̀ obìnrin ti ń tàtọ̀rẹ̀ káwo ta ni ó lò mí lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ báyìí ojú everybody ti ń là gbogbo ayé ti ń rí kí ló ń ṣẹlẹ̀ wọ́n ti rí i pé nǹkan ń pè ní culpable homicide ló ń ṣẹlẹ̀ yìí àti genocide ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àwọn méjèèjì lẹ́gbọ́n tí wọ́n ń bọ̀ yìí ẹ́ bó ṣe máa rí nìyẹn nígbà tí oníkálukú náà tó abájọ pakítímọ́ra tá a jọ dìde tó ń jà sọ́tún sósì ọ̀rọ̀ àníyànjú lẹ́nìí mo mọ̀ pé sí ayọ̀ la máa gbọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jáde mo mọ̀ pé ẹ sì máa sùn lamẹ́ríkà lọ́wọ́ nígbà tí mo rékọ̀dù fídíò yìí ṣùgbọ́n mo mọ̀ pé padà wò ó mo wá ṣe ládùúrà wípé ní agbára ọlọ́run àní wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹ̀kúlé ẹnikẹ́ni nínú yín kò sẹ́nikẹ́ni nínú yín tó máa farapa pẹ̀lú ògbó ọlọ́run ẹ ṣe dáadáa ẹ dẹ̀ sọ̀sídìí díẹ̀ gbogbo ayé á sì gbọ́ nǹkan tẹ̀ wí kódà United Nations àgbọ̀ yín yé ọba lọ fáwọn èèyàn kan one thousand dollar kó kúrò five hundred dollar ibi tán fẹ́ náwó táàsì wá sí nìyẹn inú mi ti ẹ̀ dùn ọ̀rọ̀ vati vati vati tó ń ṣẹlẹ̀ látijọ́ yìí èmi ò fẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ àmọ́ tó ti ń ṣẹlẹ̀ ìtì ṣé ẹ ti ẹ̀ rí Ìgbòho máa kú oríire o Yorùbá máa kú àṣeyọrí o ṣé ẹ rí Yorùbá a ti ń la àwọn èèyàn lójú gan o ìmá sọ ń tà ń sọ àti ìmá ṣe ń tí Yorùbá ń ṣe yìí ó jẹ́ kójú àwọn ẹ̀yà tó kù náà là ẹ wò já vat tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí value added tax nígbà tí ìjọba bá gba tax tán bá gba vat yẹn lọ́wọ́ àwọn èèyàn amounting to trillions of naira wọ́n á kó lọ sí north wọ́n á wá máa wá padà state tí wọ́n ti gba vat yìí wọ́n á máa wá fún wọn níbi two percent one percent tí wọ́n pa kúrò ní state wọn àwọn stéètì wa yarí nìsín ilẹ̀ yorùbá ló ti kọ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti kọ́ yarí wọ́n ti wá yarí sìn oníkálukú ti ní vaati o àwọn máa máa gbà lọ́wọ́ ara wọn ní ní stéètì àwọn ni àwọn dẹ̀ làwọn máa máa pín kíákíákíá ni wọ́n ti sáré lọ sẹ́nẹ̀tì wọ́n ti sáré fẹ́ yí òfin ẹ̀ gbọ́ lọ́ọ́ máa mú wọn kò sínú exclusive list kò sínú òfin nàìjíríà <laughs> òfin òde wọn kò sí ní tó fẹ́ ṣe sí mọ́sìn oníkálukú nísìnyí wọn ló máa máa gba vat yẹn àwọn owó wa bí wọ́n ṣe fẹ́ máa ná là ń rí kan kó lọ lóyìnbó kẹ́ lọ́ máa fáwọn èèyàn five hundred dollar kan máa kanta gbogbo dààmú àwọn táwọn èèyàn béèrè ẹ̀fẹ̀ fún wọn kí ló dé tẹ̀fẹ̀ fún wọn lẹ́tọ̀ wọn ṣé kí oníkálukú panu wọn kí fúlàní máa pa wọ́n níṣó ni ẹ jẹ́ ká wo kí ló fẹ́ ṣẹlẹ̀ lénìí èní lénìí jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó oníyanṣẹ́ ọlọ́kà ṣe mọ̀ pé ó tún ń padà bọ̀ mo ń padà bọ̀ wá fún wa lésì kí ló ṣẹlẹ̀ lénìí ní rálì tí wọ́n ṣe pẹ̀lú ògo ọlọ́run títí tí màá tún fi wá padà kílẹ̀ tó ṣúlẹ̀ ni màá tún padà wá gbogbo wa náà láfojú ara wa rí bí rálí èní ṣe lọ kódà ọlọ́run ọba jẹ́ kó ṣeé ṣe kálẹ́mì náà lè lọ bá wọn lamẹ́ríkà yẹn ní ìbádébẹ̀ mo kí gbogbo ẹ̀yin ti Canada tẹ́yin náà máa máa lọ sí Amẹ́ríkà àbí tẹ́ ti wà ń bẹ́ ọ̀rẹ́dì pàápàá láti lọ bá wọn ṣe rálì àti gbogbo countries tẹ́ ti wá tẹ́ ti join wọn tẹ́ máa join nanas lẹ́ni tẹ́jọ máa ṣe rálì gbogbo yín ni mo kí pé ẹ kú ìfọmọnìyàn ṣe ọlọ́run elédùnmarè á sọ gbogbo yín lẹ́san orí ọmọdé orí àgbàlẹ̀ yorùbá á sọ yín lẹ́san ẹ̀yin tẹ́ ẹ ti ń dààmú sọ́tún sósì látijọ́ yìí ọlọ́run á sọ yín lẹ́san kò ní jẹ́ kó sun yín kó rẹ̀ o àwa táwa lé náà ta dẹ̀ ń fàdúrà ràn yín lọ́wọ́ táwa náà ń gbégbèsè kan àbí kejì ọlọ́run ò ní jẹ́ kó sú àwa náà kó rẹwà ọlọ́run á fà náà lẹ́san lágbára ọlọ́run àṣeyọrí la jọ máa ṣe ṣé àṣeyọrí lalákàn ó dá mi lójú pé láìpẹ́ láì jìnà a máa tó rẹ́rìn-ín nílẹ̀ yorùbá tí iṣu náà bá wá jiná tán èmi àti yóò ní tí ìkọlẹ̀ sùn àní dẹni ègbé àní dẹni àgbégbìn lágbára ọlọ́run àjọ máa ṣàṣeyọrí àjọ jẹun lẹ yorùbá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni ní agbára ọlọ́run ọbọ̀ lódùmarè tó títí tí tún fi padà wá lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe sí channel yìí ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí kẹ́ ẹ bá mi tẹ̀ bákan náà ni pé ẹ wo ibi tí wọ́n fi àmì aago sí si ẹtẹ̀ yẹn náà tẹ́ ẹ bá ti tẹ̀ àtijọ́ dìkan náà nìyẹn ìgbàkigbà tá a bá tún ti ń gbé news jáde báyìí ẹ máa wò ní kedere àtàwọn ètò wa tó sì ń bọ̀ lọ́nà tábẹ̀ sí ní jù sórí afẹ́fẹ́ láti of the second kó tó tó gbà náà o ti máa tó padà wà lẹ́nìí kílẹ̀ tó ṣú èmi sàbúrì adébáyọ̀ sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́kúta adébáyọ̀ sàbúrì aláwìyé ọmọ bàbá tíṣà lábẹ́kúta tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede mọ̀ ló ń fàsìkò yìí sọ fún wa pé ó dìgbà kan ná láyọ̀ o.